أعوذ بالله من الشيطان الرجيم إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور أنت أفوا كانت يوفيش مقارعة الحجة بالحجة لا ي... أقول أفوا الراشدون مقارعة الحجة بالحجة, بالحجة. àmọ́ bá a da kòlàfà ọ̀rọ̀ ṣùdùn tí fìtínà ti bẹ̀rẹ̀ mọ̀kọ̀ọ̀rá àtúlùhójá bisẹ́yì tọ́ba yóò mú kíní kan wá ibẹ̀ ni wọ́n ti pa làákàyè wọ́n kó gbogbo làákàyè sínú agolo pọ́m tí wọ́n bá ti wí mátako òun ló bí gbogbo mátako sọ̀yìn Buhari. No ó di wípé kíní kan nígbà tí a ti pé mọ́ àtà Málíkì gbogbo ẹ̀ sọ̀híhù làwọn nǹkan tó kó jọ tòró ráwọn sàábé ó bá wọn sàábé pàdé hmm. tó sì gbà lọ́wọ́ wọn ó sì kọ̀ǹkàn ẹ̀ fúnra ẹ̀ hmm. ibì kan ń bẹ tọ́ba lè ṣí fún mi. Eh, ó jìn but màá print ẹ̀ wá lọ́la wọ́n bi Imam Bukhari léèrè lórí àwọn hadith ẹ̀ bí wọ́n ti sọ yí pé ó mú ní ọpọlọ ó ṣe gbogbo ẹ̀ tó kì í gbàgbé nǹkan tọ́ba débì kan tọ́ba bí léèrè yí pé hadith báyìí eh, wípé yóò sọ pé ah, kò sínú tíra wọn. wọ́n wá padà bí léèrè pé kí ló fà á ó ní ẹ̀ẹ̀mẹ́ta lòun kọ tíra yẹn. Hmm. sọ ọ̀rọ̀ hújájú là ń sọ yọ ọ̀rọ̀ kínní báwo ló ṣe fẹ́ mú tó pẹ̀lú ọpọlọ tọ́já sí pé kínní tẹ́yìn ọ̀ àhá six hundred thousand hadith ìhà hmm. sórí pẹ̀lú ruwatu àti ìsinadu ẹ̀ so òun ló fàdá pé tẹ̀kárù ń wà nú àwọn àdísì yẹn ń gbà mí tí ó yá pé rìwáyà ẹlòmíì ni ó tún jẹ́ rọ́wí àmọ́ kankan náà ló ń ta fàtí ẹlòmíì ni ó jẹ́ rọ́wí bí ẹlòmíì ni ó ti ni ó tún jẹ́ kínní bí ẹlòmíì ni ó. sọ̀kò tó sọ pé kínní kankan lọ lo kínní ẹ̀ tí wọ́n gbà tó bá gba phd wọ́n pè ní doctor of philosophy ó ní ó arórí. wọ́n ń gbé nǹkan lé ẹ lọ́wọ́ ó sì ń gbà irú ẹni bẹ́ẹ̀ ó yẹ kí wọ́n gba sátífíkẹ́tì ọwọ́ ẹ̀ ẹni wọ́n bá gbé phd lé lọ́wọ́. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وآله ومن والاه وتبع هداه إلى يوم نلقاه وبعد ليت يتوقفه الله أشياء صلاة فم النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين ẹni كلام ọlọ́run bá gbé dìde kó máa jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńláyé kí a sọ máa bá wọn ará ilé annabi àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn akíra púpọ̀ níjòkó tẹ̀ ní fi hadhihi gẹ́gẹ́ bí oníjà wọ́n wọ́n rí wa gẹ́gẹ́ bí aláìlójútì ó dẹ̀ lómi rí wa gẹ́gẹ́ bí tó ṣe pé tó kàn òǹkọ́ ní nǹkan tá àárín yìí a máa lérò pé gbogbo ẹni tó bá gbàgbọ́yé ìsìláàmù dáadáa yóò mọ̀ kébí àwọn alámọ̀rí ọ̀rọ̀ eléyìí tí mùdírù markaz tí wọ́n ń lọ rí mẹ́rùbà yìí gbogbo ń tọ́pọ̀lọpọ̀ wá là ṣe gbogbo ẹni yóò padà dáwó torí pé ń tọ́ tó bá ti ń dípa tí ní iyèméjì lórí àwọn ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ annabuwa muhammad sallallahu alaihi wasallam lórí àwọn tíra àtàǹpẹ ní tíra hadith pàtàkì jùlọ yìí ta rò pé ló lálàáfíà jù nínú gbogbo wọn ta mọ̀ sí sahihul bukhari tó bá ti pá àti níyè méjì nínú rẹ̀ àwọn alámàrí àti àwọn ìdájọ́ ẹ̀sìn tó bá wá bá wa ọ̀gọ̀rọ̀ rẹ̀ náà láàmà níyè méjì nínú wọn torí wa tẹ́ rí tàn yìí àwọn òfin kan bẹ òfin kódà ẹ̀kẹ́ nírí tó jọ nínú al-Qur'an níbi tẹ́ ti máa bá pàdé náà nínú ọ̀rọ̀ annabuwa Muhammad sallallahu alaihi wasallam ó dídí alámọ̀rí ẹ̀sìn sí ni àwọn àmì ń bẹ ẹ máa bá ìpìlẹ̀ jẹ́ ọjọ́ nínú al-Qur'an àmọ́ kí ni àlàyé ìfọ́síwẹ́wẹ́ wọn wàláyé ẹ̀ al-Qur'an ló bí ẹ́ sí alámọ̀rí eléyìí tá mójútó yìí èyí tó kan gbogbo wa ní ó sì lágbára ju ọ̀pọ̀lọpọ̀ nǹkan mí ìta rò pé ló ń lágbára jùlọ ìdílá ṣe ń bẹ̀rẹ̀ ọba ta'ala àwọn eléyìí tí àwọn ń sọ yìí kárí mi ìjọra ẹni lójú tí ma ń ba ṣẹ́jẹ́ àwọn amaradul qulub tí ma ń kó bá nínú iṣẹ́ olóore ọlọ́dàkùnmọ́ta ìmọ̀ ní ṣékèdè ọmọ làkejì jẹ́mi ẹlọ́mọṣà bá mi wú ẹ̀yìn náà sàn kó nínú ẹ̀ àti èmi àti ẹ̀yìn ọlọ́mọṣà wù wá sàn kó inú àwọn àmọ́rọ́ ọdún kúlò èyí tá gbéyàwó lé ní insha Allah ta'ala nítorí àkókò wa àfẹ́kó láàrínlá ó tó ń pọ̀ insha Allah ó náà ní ilé ìta tó gbọ́ lẹ́nu mudirul markaz dání sí iná wọ́n ní àwọn kílèmù kan lórí tíra kan tí a ń pè ní al-Muwatta lil Imam Malik rahimahullahu rahmatan wasi'a gbogbo wọn làwọn àfáà tiwa gbogbo wọn ní àwọn ìmáàmù tiwa àwọn olẹ́ni táwọn ọmọ ṣàdánù láàrin àwọn àfáà wa ẹ̀rí àwọn ọ̀rọ̀ tí mo dúró mọ́tàjú wá sọ táwa náà gbọ́ dáadáa yìí a ti fi ká lukú wa ni mo lérò ó lè mọ́jú pọ́ìntì mẹ́rin sí márùn-ún àbíkó mọ́ tó bẹ́ẹ̀ lọ a máa bẹ lówà bí mọ́lẹ̀ ìwọ̀ kọ́rọ̀ ìwọ̀ ìdè ìwọ̀ fọ́lẹ̀ ọlọ́mọṣà fún jẹ́ mọ́ ní ọjà agbóyè tàbí sọ yìí àwọn náà dáàtì mọ́ sọ ọlọ́dàkùnmọ́ṣà àdáyé ẹnu wa ẹ jẹ́ ká gbọ́rọ̀ mudirul markaz káwà mọ́ ní kọ́mẹ́ntì lórí ọ̀rọ̀ wọn. ìwọ láyé àwọn khulafa ar-rashidun muqaratul hujja bil bá dáa Eh, khulafa ar-rashidun tí fìtínà ti bẹ̀rẹ̀ muqara'atul hujja bis-sayf tọba ní omú kìíní kan wá ibẹ̀ ni wọ́n ti pa làákàyè wọ́n kó gbogbo làákàyè sínú agolo pam eh, tí wọ́n bá ti wí mátako òun ló bí gbogbo mátako sọ̀yìn buhari. ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀. مدير المركز واني لازم هو الخلفاء الراشدون اما تاع ما جاي وانا نافع الصحابي الجليل ابو بكر الصديق رضي الله تعالى عنه وعمر بن الخطاب رضي الله تعالى عنه وعثمان بن عفان رضي الله تعالى عنه وعلي بن ابي طالب رضي الله تعالى عنه او ما يريني هو تاع ما الخلفاء الراشدون مدير واكلم نبي نسي واني عارف يا ما يريني لاسكو مقارعه الحجه bilhujja ń lábàájọ́ náà wọ́n ní táàmà náà ni pé sọ̀rọ̀ kí mẹ́rin wá ìwọ náà sọ̀rọ̀ tí ẹ náà kémi inú mú ẹ̀rí wá tó ní kálukú bá wájọ mú ẹ̀rí wá àwàjọ gbé ẹ̀rí náà yẹ̀wò èyí tá a bá wárí tó tẹ̀sùwọ̀n nínú ẹ̀rí òun náà láàmà tẹ̀lé wọ́n ní àmọ́

òun náà náà rán lásìkò àwọn àlọ́kùnlá fáwọn ọ̀rọ̀ṣìlú òun náà sì náà rán lásìkò táwọn ọ̀kùnlá fáwọn ọ̀rọ̀ṣìlú náà lọ́tán tí a rí bí tí mò dírẹ̀ tí mò dírù tí mẹ́ta sí òun náà ni Muawiya ibn Abi Sufyan tí wọ́n jà ní kòríra rẹ̀ lẹ́mìí tí wọ́n ń fọgbọ́gbọ́n pé ní mùnáfíkí láàrin àwọn sọ̀hábà òun náà lọ́tún ń dọ́gbọ́ta sí mi náà afáwa Uthman ibn Affan radiyallahu ta'ala an àsìkò rẹ̀ gan na bẹ̀rẹ̀ kí é sàsìkò Muawiya fìtínà tó bẹ̀rẹ̀ látàsìkò Uthman ibn Affan òun náà ló sàn ló fi dójú àsìkò Muawiya fìtínà táwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ sí Uthman ibn Affan lẹ́nu tó nípa lọ ń dáńgọ́ fègéṣù Uthman ibn Affan táwọn ọ̀wárí jùpóra wọn jọ tó fi di pé wọ́n pa Uthman ibn Affan pípa tí wọ́n pa Uthman ibn Affan níjọ náà òun náà ni wàhálà ti bẹ̀rẹ̀ jẹmá ibi tí fìtínà ti bẹ̀rẹ̀ náà nù fìtínà tí ẹ wá di méjì lọ́dọ̀ Uthman ibn Affan Muawiya sahabi lòun náà tóhun náà mọ̀ pa gbọdọ̀ gbófin ọlọ́wọ̀n ọba ró Ali sahabi lòun náà tóhun náà mọ̀ pa gbọdọ̀ gbófin ọlọ́wọ̀n ọba ró Muawiya òun àti Uthman ibn Affan ìran tún wá dẹ̀ wọ́n papọ̀ ìran kan náà ni wọ́n mọ̀lẹ́bí tún làwọn Uthman ibn Affan nígbà tí wọ́n pa tí Àlí wá Muawiya àkọ́kọ́ gbélẹ̀ nípèrè Àlí kéèmì ó kí ẹ̀ tó lè gbà tí ń gbọ́ olólórí o àwọn tó pa Usman ibn Affan ẹ bá wa kó wọn jáde kápa wọn kápa wọn gẹ́gẹ́ báwọn náà ti tẹ̀jẹ́ lẹ̀ ṣe bí tíṣẹ̀ yá àṣọ ni pé ní bá tẹ̀jẹ́ lẹ̀ àti kápa òun náà padà in tó bíbì tí náà rẹ̀ o kí mùdírù torí ẹ̀sọ́ Muawiya ni mùnábìkì láàrin àwọn sàádà àdáwà Muhammad sallallahu alaihi wasallam jama'a tẹ́ẹ̀wárí jọ náà tí àníbí náà fi tán níbi náà débẹ̀ àwọn ọkọ̀ wárí jù inú mọ̀ jẹ́ kí àní náà mọ̀ gbádùn ìjọ náà wọ́n mọ̀ tó ṣe ṣe mọ̀kọ́rọ̀ àtìlẹ́ṣọ́jà àbìlẹ́ṣọ́jà náà ni kódà ní tọ́rọ̀ tí ẹ̀ náà bá gbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n mọ̀ ń dájú ìdàkọ́ wọn náà ni kí ni mùdírù wá fẹ́ wá sọ̀rọ̀ yìí pé òun ló wá lídì àwọn èèyàn sórí ọ̀rọ̀ ìmáàmù Bukhari ẹ dákun kí ló kan ìmáàmù Bukhari lórí ìṣẹ̀lẹ̀ yìí kí ló kan ìmáàmù Bukhari lórí bí ẹ mọ́ tako bẹ́ẹ̀ sì ni òdodo rẹ̀ yóò lùgbọ́ wa onígbàdì ìmáàmù Bukhari rahimahullahu àtọ́jú ayé rẹ̀ làwọn èèyàn ti ń tako náà مقارعة الحجة بالحجة هو يلج الإمام البخاري táwọn èèyàn tí mọ́ bùkọ́rí ó gba àdídì wa kódà táwọn èèyàn ó túnmọ̀ tákùn wọn pàápàá pé àdídì wọn ló gbà wá báyìí báyìí àdídì yẹrí àìmọye ọ̀rọ̀ àìmọye ìṣẹ̀lẹ̀ ló wá ṣẹlẹ̀ lọ́lọ́kan òjọ̀ kan bẹ́ẹ̀ lójú ayé Al-Imam Al-Bukhari kí wá lóde tí mòdí ìwà sọ ní pé òun ló fa mọ́mẹ́lúbà sọ ìbùkọ́rí ṣe ń jọ náà táwọn tó mẹ́lúbà sọ ìbùkọ́rí níjọ́ dárí mọ́ bùkọ́rí ń kọ tíra wọn ṣé wọ́n yọ dà sí wọn ni challenge ah, tó wà rẹ̀ àìmọ́ mùdírò ìmọ̀ ìtàlì challenge tún lẹ́yìn mọ̀rá kí látọ̀ àbáyíbà èyí tẹ́ ń wọn káàkiri ẹlọ́rẹ̀ẹ́ mẹ́rin tí wọ́n yọ ìdà nítorí kò takọ̀sọ̀ ìbùkọ́rí challenge nínú gbogbo ìtàn Islam láti tó jẹ́ ìmọ̀ bùkọ́lí ti kọ síra rẹ̀ tó fi di àkókò ènìtà ń sọ̀rọ̀ yìí tó fi di ènìtà ń sọ̀rọ̀ yìí ẹ mú ẹni tí wọ́n yọ ìdà sí wa tán wá bẹ́ orí ẹ̀ àwọn aníkílódé kan nítorí ó takò sọ ìbùkọ́lí látọ̀ọ́dún rẹ̀ lọ́sọ̀ọ́ tó fi dè ní antropos wọ́n sí ìtàtẹ wá láti lẹ́ni tí ó bá jogúndógún dàmà àní yóò pàtàkì tàn tẹ́rítà ilé tí mo nílùú lọ́ríkà nìta ní ìtàn tí ó lálàáfíà ní tilẹ̀ wò kékeré mọ́ ni lójú ayé ni mọ́mọ́ ní Bukhari ó ń la àwọn èèyàn náà ti ń tákù wọn lóde àdìmọ́bùn Bukhari ó làwọn èèyàn náà ti ń challenge àwọn náà àwọn kódà àwọn ọmọ kíwọ àwọn àbá mi gan wọn a túnmọ̀ challenge àdìmọ́bùn Bukhari alayhi rahmatullah lọ́dún kan àwọn ọmọ kéwù kan wọn àti mélòó kan lọ́ba kóra wọn jọ wọn bá lọ́dọ̀ àdìmọ́bùn Bukhari rahimahullah àwọn amọ̀ọ́mọ̀ lọ hun àdìsí tí ò jẹ́ ẹ̀lẹ́sẹ̀ lẹ̀ wọn bá béèrè àdìsí lọ́wọ́ àdìmọ́bùn Bukhari ìjẹ́ ẹmọ tí wọ́n Bukhari wọ́n Bukhari àdìsí ilé ìjẹsọ èmi ò mọ́ ìjẹ́ ẹ̀gbọ́n ní ìmọ́ bó ti ṣẹ́ráwọn ẹni ìbá dọ́dọ̀ àbá àwọn padà wọ́n bá dúnú wọ́n lọ ní ara ṣe ìbàdàn àbáwa alìmọ́bù kọ́ ní tí ogun ọmọ ń parí tọ́lọ́lọ́ṣe kí ní gẹ́gọ́lọ́ṣe gbá àwọn ọmọ bèèrè àdíjì gọ́lọ́wọ́ rẹ̀ lẹ́nu kódà kò mọ́ ah, tẹ́láfà tó kọ́ rẹ̀ ní yíkéwì èyí tí ó fi mọ́ rí pé àwọn ọmọ kí omi bèèrè lọ bùkárí wọn mọ́ kẹ́rì àwọn ọmọ kí náà ń challenge mọ́ bùkárí èyí tí ó mọ́ dùn pé àwọn ọmọ kí omi challenge mọ́ bùkárí kò ní fìbọ̀ ìjẹ́ mọ́ tó rí nígbò sórí kò lò ìgbà tí ó sì rí sókè ó ní àdíìtàn ó ní àdíìtì tẹ́ẹ̀ bá rí لا يعرفه محمد بن إسماعيل حديثنا وبيره محمد بن إسماعيل البخاري الإمام البخاري هو أما حديثنا فليس بحديث آه قرب يقول له قرأ نجوى محمد رنان أمو تبام أما كيف نتعلم الإمام البخاري كيف يدع سنوى منان jẹ̀mọ́ a tún bọ̀ wá sọ tàbí iná fún wa nígbà tá a bá tún gbọ́rọ̀ àdìmọ́mọ̀ lòkọ́ ọ̀rọ̀ mọ̀dírò ní mọ́ríkà tá a bá tún gbọ́ débì kan tó tún lápẹ̀rẹ̀ a tún wá mú ìtàn míì náà wá nínú ìṣẹ̀lẹ̀ tó wáyé lásìkò Imam Bukhari táwọn akọ̀ nǹkan méjì ń bẹ̀ a kọ̀ nǹkan àkọ́kọ́ pé àní wọ́n challenge àbí Imam Bukhari lójú ayé tiwọn náà a tún wá mú ẹ̀kọ́ kejì tí ó bá bí ta fẹ́ gbọ̀nlẹ̀ tí ó bá mu ẹja tí wọ́n gbọ́rọ̀ mọ̀dírò ní mọ́ríkà jùlọ síwájú kábàtúndínláwọn àlàyé ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wọn kẹ́ni kan nígbà a sì pé gbogbo ẹ̀ sọ̀híhù làwọn nǹkan tó kójọ mọ́ta Málìkì gbogbo ẹ̀ sọ̀híhù làwọn nǹkan tó kójọ gbogbo ẹ̀ sọ̀híhù làwọn nǹkan tó kójọ. ẹ dákun ẹja gbọ́rọ̀ ń dáadáa o wọ́n ní sọ ìhù ní gbogbo àwọn nǹkan tó tọ́ tẹ́gẹ́ mùdírù náà establish ẹ̀ báyìí àlàyé ń bọ̀ lórí ọ̀rọ̀ yìí. tòró ra wọn sàábé ó bá wọn sàábé pàdé hmm. tó sì gbà lọ́wọ́ wọn ó sì kọ̀ǹkan ẹ̀ fúnra ẹ̀ hmm. ibì kan ń bẹ tọ́ba lè ṣí fún mi. tọ́ alhamdulillah àmùdírù markaz náà fẹnu ara wọn sọ gbogbo wa náà láti gbọ́ wọ́n ní mọ́ àtà Imam Malik wọ́n ní gbogbo ẹ̀ ló lálàáfíà alhamdulillah alhamdulillah alhamdulillah rabbil alamin ọlọ́dá kùmọ́tà àti àmọ́ ọ̀rọ̀ pẹ́ dá ilé ìfìlà wa pẹ̀lú ilé ìbáyìí ìjẹ́mù dírú òní padà kó sí kọ́rọ̀ wọn takora wọn báyìí jàmọ́ ìjẹ́ mọ̀díjọ́ kí sọ báyìí tí ara wọn àhàdìdì tí mù dírú ń torí ẹ àtàkì al-Imamul Bukhari tí wọ́n ń torí ẹ̀ sọ al-Imamul Bukhari ló kọkúnkọ kódà tí wọ́n torí ẹ̀ sọ pé al-Imamul pé ànábì ní kírímínà ẹtúgbọ́ lẹ́nu wọn ẹni yìí ó péjì ànábì fún wa pé kírímínà ni bẹ́ẹ̀ni o two hadith three o two. قال أخبرنا علي بن مسلم قال أخبرنا أبو إسحاق هو الشيباني عن عبد الرحمن بن الأسود عن أبيه عن عائشة قالت كانت إهدانا إذا كانت حائضا ó ní tí kanú àwọn pípa Aisha sọ ìpèsè rí ẹni kan tó tì í sí. ìpè Aisha sọ pé ìkanú àwọn táwọn jẹ́ ìyàwó ànẹ́bì kanat ihdana haidan idha kanat haidan tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́.

ọlá nẹ́bí ọwọ́ apá aláṣẹ ani tẹ̀tẹ̀sẹ̀ ìpè lọ́kọ̀ọ́dún lọ dami sí di rẹ gun kó sàn kó gbẹ kó gbẹ abẹ́ rẹ tó mẹ́yù bá a ṣírò ha yóò wá bá a láṣepọ̀ onítọ̀hún tó sọ pé bóyá mi mọ̀ pé kì í ṣe pé ànábì ńlá ṣepọ̀ pẹ̀lú wọn èmi ò mọ nǹkan tí wọ́n ń pè láàrin ọkùnrin àti mọ̀bá sára ọkùnrin àtobìnrin tọ́ ṣe alájíìsì tí mùdírù wọ́n sọ̀rí tí wọ́n tó yẹ́ pé al-Imam al-Bukhari ní kírímínà yìí àdíìsì wọ́n bẹnu mọ́ àtọ́ tí mọ́ mọ́lìsí tí mùdírù sọ pé gbogbo ẹ̀ ló ní àlàáfíà ẹgbàtí a sí pé mọ́ àtà Málìkì gbogbo ẹ̀ sọ̀híhù làwọn nǹkan tó kójọ tòró ráwọn sàábé ó bá wọn sàábé pàdé hmm. tó sì gbà lọ́wọ́ wọn ó sì kọ̀ǹkàn ẹ̀ fúnra ẹ̀. jẹ̀mọ́ mo làwọn lọ báyìí <laughs> mo làwọn lọ báyìí ẹ̀ẹ́dọ́ máa ní nǹkan sọ ni gbogbo àwọn àtàwọn ìwọ tó bá láti nímú àtọ́ ìmọ̀ mọ́lì nílé ìwọ náà máa lọ rí pé gbogbo owó tó bá jọmọ tó ní mọ́ káàdì gbogbo ọtọ́ ọba jẹ́ ọmọ tó ń wò míì

tó bẹ́ gbógun ti àwọn ẹni èmi ọlọ́wọ́n wa olúwanífà pàdé àádọ́n tó gbogbo ìhàrù kí ló ẹni bẹ́ẹ̀ máa retí ogun èmi ọlọ́wọ́n wa abẹ́ẹ̀yìn ẹ wo bí ogun ọlọ́wọ́n bá ti ń jagun nílùú báyìí ẹ̀yin ilẹ̀ ní ìmọ̀mù kọ́ ní kíndìnrà ní pé Imam Malik gbogbo ẹ̀ ló lálàáfíà ó yá ẹjẹ́ kí wọ́n afọ́ ìmọ̀ rìmọ̀ àdé ẹjẹ́ ká wo àdìdì tán torí ẹ̀ ẹjá wo nínú mọ̀ afọ́fí al-imam malik ibn anasin rahimahullah wa rahmatan wa àtà gbogbo wọ́n tó bá ti ní tíra ilé wà á tọ́lì mọ́màlì lọ́rẹ̀ yẹ bá ń ṣí kìtàbù tọ̀hàrù lọ́rẹ̀ yẹ bá ń ṣí kìtàbù tọ̀hàrù nínú kìtàbù tọ̀hàrù yìí báàbù kan wá ń bẹ́ẹ̀ wọ́n pè ní báàbù máa yẹ ṣílò lè rọ́jù lè mí ni mọ́rọ̀ á ti yí wáyé ha'il máa yẹ hìlò lè rọ́jùlì mí ni mọ́rọ̀ áti yí wàhíyà haid ìtumọ̀ rẹ̀ ni pé báàbù yìí kí ló tọ́tọ́kùnrin lè ṣe lára ìyàwó rẹ̀ nígbà tí ìyàwó rẹ̀ bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ hadith àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ mú wá lórí ọ̀rọ̀ yìí ẹ ká gbọ́ nínú wọn tọ́lì ọkùnrin yìí béèrè lọ́wọ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam faqal ó wá sọ pé ma yahillu li min imra'ati wa hiya ha'id kí ni tó tọ́ fún mi lára ìyàwó mi nígbà tí àwọ mi bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ faqala rasulullah sallallahu alaihi wasallam aláàdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam bá ń dọ́kùn ilé òyìn pé litashudda alaiha izaraha lìtẹ̀ṣúdà àlẹ́ìhá ìzáàrọ̀há anábì ni ẹ kíyàwó rẹ̀ ẹ kó lọ rẹ̀ so bàǹtẹ́ rẹ̀ kó so di àbí kó lọ rẹ̀ so nǹkan nǹkan tàà mọ́ ń wọ̀ tábẹ̀ rẹ̀ kó wọ́ mọ́dì dáadáa súnmọ́ anábìwá bá wá wù oke kọ́ mọ́ tó bá wá wù

ibn abdullah ibn umar ọlọ́ sọ wípé ọlọ́ ló ṣẹlẹ̀ pé arùsàlà ilẹ̀ àìṣà wọ́n ló ránṣẹ́ sí yàlá wa àìṣà radiyallahu ta'ala anha yas'aluha Ubaydullah ibn Abdullah ibn Umar yìí, òun ní wọ́n béèrè lọ́wọ́ ìyá ńlá wa Aisha ń gbà tó wọ́n sí wọn pé, "Hal bá ṣára ọ̀tọ̀ káwálá abẹ́ tu bí mùdírù ti tu ẹgbàwò ní tu bẹ́ẹ̀ tó rá ìmọ̀ kan gbà ní mo bá ṣàrò ìṣe ká kí nǹkan bọnú nǹkan àìgbọ́lárúbáwá tó pẹ̀lú mùdírù ìgbàláwọ̀ gbọ́lárúbáwá ó lè yóò fi sọ pé mo bá ṣàrò níbẹ̀ yẹn ká kí nǹkan bọnú nǹkan ni ìpìlẹ̀ gbọ́lọ̀ mo bá ṣàrò ìpìlẹ̀ rẹ̀ ní albẹ́ṣarọ́tù títí lè túmọ̀ albẹ́ṣarọ́ òun náà ní skin skin ara ara tó tán bá ní pé mò bá ṣọ́rọ̀ nínú èdè lárúbáwá ìtumọ̀ rẹ̀ ní kára ó kára kára ó kára ìtumọ̀ rẹ̀ ń pìlẹ̀ nú fi lọ́gbọ̀ tí láàárọ̀ bí yà kẹ́ẹ̀ṣẹ́ ká kí nǹkan bọnú nǹkan kẹ́rí tó tán bá ti ń lo mú ká kí nǹkan bọnú nǹkan a ti ń wọnú kì náà yà lọ a ti ń wọnú mọ̀jáàjì lọ a fi áfìlì lọ́gá ìtumọ̀ rẹ̀ gangan ò ní kára ó kára ìpìlẹ̀ èdè lárúbá fún mùbáṣárọ̀ àti bí ẹlbẹ̀ṣàrọ̀ fìwó ti wà àti ibi ẹlbẹ̀ṣàrọ́tù ibẹ̀ ló ti wá bóò lẹ́yìn tí wá tó bí wá túmọ̀ sí alùjìmá tí ibi túmọ̀ sí alùwẹ̀kọ́ tí ibi túmọ̀ sí káàkì nǹkan ìdíkọ́ ẹlù ṣe fi ṣe àdápa irọ́ mọ́ mímọ̀ onírú eléyìí bákan náà àdìsí kan wà ń bẹ ìjọmọ́ àdìsí ń bẹnu sahih bukhari ń bẹnu sunan abi dawud àdìsí ń bẹnu sunan tirmidhi anabuwa muhammad sallallahu alaihi wasallam anabi ni la tubashiri almar'atu almar'a anabi ni obìnrin kan ò gbọdọ̀ ṣe mubashara obìnrin kejì ìtumọ̀ rẹ̀ tó lálàáfíà àwọn ìtumọ̀ gangan tó wá mi àbífì yìí ó ní pé obìnrin kan ò gbọdọ̀ fara ro obìnrin kejì kó wá fara ro débi pé ó ti wá mọ bó ti rí ó mọ bó ti pupa tó ó mọ bó ti rẹwà tó ó mọ bó ti sanra tó ó mọ bó ti rùmúrùmú tó àbó mọ bó ti ẹ̀kí rí gbogbo ìròyìn ara rẹ̀ ń bó wá mọ̀ tán adábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ó ní pé hátà tẹ sífà ha lè lọ òdì ha ń bó wá mọ̀ tán bẹ́ẹ̀ kó wá gbọ́dọ̀ ọkọ tiẹ̀ lọ kó wá máa lọ rèé ròyìn obìnrin nìfọ́kọ rẹ̀ ìgbà bẹ́ẹ̀ rí lágbájá síta lágbájá ìyá lágbájá kúmù lágbájá bọ́mọ̀ sí gan tó ti rí gómìnà náà ti rí jàmbá àdífì yìí tàlẹ́jù wà wáyò ṣé mú dírò ìlúmọ̀rìtà ṣé láàyè yìí ṣé wọ́n sọ pé túnmọ̀ rẹ̀ ni pé láàtú bá ṣe lè mọ́rún àtúnlẹ̀mọ́rún à ipóbìnrin ò gbọ́dọ̀ mọ́ bóbìnrin lùpọ̀ eh, ó sì tún lè lọ́lá o kí mò dínú túnlọ̀ lè tú bẹ́ẹ̀ káláwọn tún bá nù tíra sọ ìbùkárí ipé wọ́n tún ní kóbìnrin àtòbìnrin ká máa bára wọn lò pọ̀ ìjẹ́ kílẹ̀ rí rẹ̀ kálọ̀ lè mú àdìfì wá ká nígbà náà lẹ́bẹ̀ látò bá ṣe lè mara ájú àlèmara à ọlọ́mọta sànú wa má jẹ́ ká ìmọ̀ kan má jò tì wá lọ sí ibi tí ò dáa wọ́n ní láàlà láṣẹ àníká kí nǹkan bọnú nǹkan ni ẹwà di àbáwọn tún bẹ́ẹ̀ mú àtá Aisha ni pé ẹni yóò bá ata ìjọkùnrin lè máa báyàwó rẹ̀ ní nǹkan wàhíyà haid tí ń fi ń ṣe nǹkan oṣù lọ́wọ́ fàkọ́lát wọ́n ló wá dáhùn pé lẹ́tẹ̀ ṣúgbà ìzáàrọ̀ ha ṣẹ́rí ìzáàrù ta ṣàlàyé níjọ́ tá ń sọ̀rọ̀ ìtazàrọ̀ tí mú dírú nígbà lẹ́jà mọ́dà ló túmọ̀ sí. tẹ̀tẹ́zà ìtazàrà in tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹnìkan ní mi ò gbọ́ lárúbá ni mo ní ọkẹ̀ ah, ìtazàrà jàmọ́dà ló ń jẹ́ bẹ́ẹ̀ alhamdulillah tọ́lọ̀ jẹ bá wa ṣàánú àfáwà alkhalili ọ̀rẹ́ mi pàtàkì táwọn ya jẹ́wọ́ tí wọ́n pé irọ́ o irọ́ o irọ́ o wọ́n ní kò túmọ̀ sí jàmbádà ẹtú gbẹ́lẹ́nu alkhalili ọ̀rẹ́ mi alálàáfíà ọ̀rọ̀ mùdírù ẹ ṣeun darí ọ̀rẹ́ mi ẹ̀rí pé kàmí lí yanjú ẹ̀ ike ìrọ́ṣẹ́ àlékò túmọ̀ sí jàmádà àmọ́gbà tí mùdírù pé ń jàmádà ń jọ sí ìtótó àṣìlò wọn rí wọ́n wá ní pé lẹ́tẹ̀ ṣúdá ìzáàrọ̀ ha wọ́n ní pé ó ní pé kó so bàǹtẹ́ rẹ̀ nì alẹ́ àṣàlẹ̀ ha kó so mọ́sàlẹ̀ rẹ̀ ìyẹn ni pé ọwọ́ ọ̀sàlẹ̀ ara kó rò nǹkan mẹ́bẹ̀ túnmọ̀ yùbà ṣírúhá ó wá máa bá ṣeré ìṣàà tó bá fẹ́ túnmọ̀ yùbà ṣírúhá ẹja gútúgú sí mùdírù kó wá máa bá sùn ìṣàà tó bá fẹ́ láwùsẹ́ kó mọ́ wá bá sùn nú mùdírùn mọ́ṣáàjì sọ pé in ta bá ti bá nọmọ̀ aftọ́ù olólálàáfíà ẹjá tún gbọ́ lẹ́nu mùdírù lẹ́ẹ̀kan sí nígbàtí a sì ń pé mọ́ àta máàlìkì gbogbo ẹ̀ sọ̀híhù làwọn nǹkan tó kójọ tọ́ o náà lẹ́tún gbọ́n wò tọ́ ìyá mùdírù ọdún mọ́rìtàn ẹ̀yìn mùdírù wa akaramakomọ́lá àánakọ́mọ́lá ẹwà dákùn ìbéèrè ti wà yìí ṣé ìmáàmù máàlìkì náà sáwọn náà tún wá ń pà nẹ́bì ní kírímínà ṣé ìmọ̀ àmọ́lì kí náà ṣé ẹni yìí lòun náà ẹni yìí ó pa ànábì fún wa ní kírímìnà tí ó náà tún sọ pé ànábì ò fi mú òfin ṣẹ ṣé ẹnu yìí gbà kẹ́ tó sọ bẹ́ẹ̀ káráyé lè mọ̀ pátọ́rọ̀ ni a máa takora wọn ṣe rí o hadith kan rèé nínú àwọn ahadith tí mo dínú ìmárkàrí tán torí ẹ̀ tán kó gbóngbó lórí Imam Bukhari tán torí ẹ̀ tán láàrín Imam Bukhari ó pa ànábì ní kírímìnà ìkan rèé o ṣe tó wá rí nǹkan tó wá ń bẹ nínú ti Sahih Bukhari yóò tún wá sí nínú eléyìí tí mùdírù mọ́kàn ìyẹn pé nínú tí mò átọ̀ yìí ìyẹn pé tí mò tí tí nínú Bukhari ó tún wá yẹn kankan ìjákí nìkan náà ìyálà wáyíṣà wá ń sọ ń parí àdíìsì náà ipé lóòótọ́ anẹ́bì mọ́ ní káwọn wọ nǹkan sójú ara tí ó wá bá wọn ṣeré mò bá ṣàrọ̀ ká fi ara kára náà ń pè bẹ́ẹ̀ bí ká gbẹnu sínú lẹ́nu ká gbẹ̀kẹ̀ sínú lẹ́kẹ̀ẹ́ ká fàyà kànyà àmọ́ ká mọ́ kí nǹkan bọnú nǹkan ó làbí ìfìyẹn yanjú yálà wáyíṣà wá ń sọ ń bẹ̀ pé anábì tí ma ń ṣe báyìí ó ní kápá lórí nǹkan ọmọkùnrin rẹ̀ ju ẹ̀yin lọ ò kẹ́rí báyìí iṣu wọ́n wọn nù pé ẹ̀ ìwọ ní náà má lọ ma ṣe bẹ́ẹ̀ tó wà lọ rí kó sínú tí kò yẹ kan kó sí ẹ̀dá kò jẹ̀mọ́ nígbà tí mo dìrù sáwà yarí ipa ní ká wọ́n mọ́rọ̀ kan jáde fi ẹn kí ló dé tí ẹgbẹ́ ìbéèrè afẹ́wò ẹjẹ́ náà ọwọ́ ìyá láwa iṣẹ́ àti wọ́n béèrè tọmù bírù yìí náà ti sọ́yì wọ́n ní ìtàbá ti bá nù sọ́yì mọ́ àtàríwá màálì wọ́n ní sọ́yì ní ẹjákùn kí ló dé tí ẹgbẹ́ ìbéèrè bá ti mọ́ ń bóbìnrin ṣeré pa bá ti ń bóbìnrin ṣeré bá ti ń bóbìnrin lòpọ̀ lọ́wọ́ béèrè lọ́wọ́ ìyá láwa iṣẹ́ nínú wọ́n àtàríwá màálì ó yẹ mọ́ dára nílò ẹ̀yà aláìmọ̀kan eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn hadithi tí mò dírù ń takò nínú sọ̀rọ̀ Bukhari ta tún wá bá báyìí náà ní ìsín nínú mọ́ after Imam Malik tí mò dírù sọ pé olúlálàáfíà jùlọ ẹ wo ẹja tún gbọ́dọ̀ mò dírù lẹ́ẹ̀kan jíjáre kí wọ́n sọ bí ipò mú àtọ́ṣe ní fún wa ṣó lálàáfíà bí lálàáfíà mò dírù ẹ̀dá pẹ̀lú àwọn àbìbì. nígbà tí a ti pé mọ́ àtà àwọn sàábé ó bá àwọn sàábé pàdé hmm tó sì gbà lọ́wọ́ wọn ó sì kọ̀ǹkàn ẹ̀ fúnra ẹ̀. ẹnì kí mo dírú sí ìtẹnumọ́ fún wa náà ní pé sẹ́ẹ̀ ọlọ́run lálàáfíà jùlọ ó yá a nítorí gbogbo tí ń bẹ́ẹ̀lẹ̀ ló lálàáfíà ó dáwọn nítorí mọ́ọ̀mọ́lì kí ó pàdé àwọn sọ̀hábá ẹ̀ àdíṣì mí náà tún bẹ̀ẹ̀ tí mo ti ti mú wá lọ́jọ́ tèmi náà méjì pé náà ní kàn sọ lákòókò yìí nítorí pé àfẹ́ gbà àti fún wa púpọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ fún wa púpọ̀ pé ẹ̀kíní ni máa ń gùn ẹ aláyé mú rí ìrùlọ máa ń fà á lọ́lọ́gbọ́n àwọn ọkọ̀ máa gùn bẹ́ẹ̀ abẹ́já tún fún alẹ́yọ̀ kan sí kẹwàá máa fi yíò náà wo àwọn èyí tó kù náà ọ̀pọ̀lọ́ jẹ́ àdíṣì tí mo dí wa máa ń tako bẹ́ẹ̀ bá ti ń dẹnu mọ́ àtọ̀ bẹ́ẹ̀ sì máa bá wọn mí ń bẹ̀ náà abẹ́já Ǹjẹ́ kí làdíṣe nì? Àdíṣe ibi tí mùdíù ti sọ pé ẹ̀pá ẹlú tọ́bẹ̀ torí ẹ̀sọ́ tí ra sọ ìbùkọ́ dídí tí ra terrorism kí wọ́n pariwo nì. Àdíṣe tán mú ètùn bẹ̀m̀bìnà jẹ̀mọ́. Ètùn bẹ̀rẹ̀ mọ́ àtọ́ ìmọ̀ mọ́rì ẹja gbọ́rọ̀ mùdíù ńgbà tí wọ́n kọ́mẹ̀ntì lórí àdíṣe yìí. Ìwà àlìjánà náà, àwọn kan láàpò síbẹ̀. Ìwọ dúpẹ́ tọ́lọ́ tó ti ẹni wípé sọ wípé ànábì ń bẹ ọlọ́run rán iṣẹ́ iṣẹ́ tó sì rán rèé ẹni tí ó tó bá wí fún tí ò bá gbọ́ fílẹ̀. fílẹ̀ ìwà ló lè fi júwe Islam kì í ṣe ẹlú ẹpá ẹ̀ẹ́sìn kan so ẹlú ẹpá ẹlú ẹpá ni ẹ bá nínú àwọn tírà tí wọ́n wí. Oh. ẹlù ẹ̀pá tànàkùdọ́ ti kọ́ á àwọn contradiction tí a ti pé ànábì ò gbọ́dọ̀ sọ kò sì gbọ́dọ̀ já sí pèsè ànábì ni. Sallallahu alayhi wa Àwọn ọ̀rọ̀ ló ń ti ọ̀rọ̀ wá. Nǹkan tí mo rí ẹjẹ́ fún yín nìkan náà. Rárá kúmọ́lá. Inú sọ ìbùhárí wọn ní tó bá ń kírun lọ́wọ́ tẹ́nìkan á fẹ́ gbáwájú rẹ̀ tí í padà fìrún lẹ̀ kó tí í padà tó bá tí tí ò bá tí ò bá gbọ́ tó tún fẹ́ lọ tún tí padà tí ò bá gbọ́ pa bẹ́ẹ̀ ni nẹ́sù máa mú wá àáká insha Allah àáká èmi kọ́ mọ̀ ń sọ àwọn ẹlòmíì ọ̀rọ̀ míì tí wọ́n ń pè kìíní kan ó wà ń bẹ̀ pẹ̀yọ̀pẹ̀yọ̀ ní pa fàtúlùhù bọ́yá wọ́n ní mi ò gbọ́ lárúbáwá hmm. mọ̀tàjú jẹ́ tùlù bọ́yá bisikì ló ní fún àdísì ni bẹ́ẹ̀ ni sọ̀yíwù Buhari ìwọ tó ń kírun lọ́wọ́ ẹnìkan fẹ́ bá jẹ ẹ̀fáù tí padà ọba tí tótó tótó fẹ́ lọ padà wálé padà fìrúnlẹ̀ kò fìrúnlẹ̀ kò díìlì pẹ̀lú tiẹ̀ kò filẹ̀ tó bá tún tí padà tí ọba tẹ̀ tí ó tẹ̀ wá gbọ́ yọ̀dà kó o sì bẹ lórí. Allahu Akbar tọ́ tẹwàrá díìtì tí mù dìdù sọ̀rọ̀ lé lórí tán ẹ̀ tí wọ́n ní ẹpá ẹlú ó ní kó yọ ìdà kó bẹ́ẹ̀ kó fi ìrọ́lẹ̀ ọ̀yà ẹmà buhari mu apari ma máa lè tí mù dìdù sọ kó olùtíra tó lálàáfíà jùlọ nígbò láti bẹ ilé nínú kìtàb kọ́sùrù sàláti fi sáfà kìtàb kọ́sùrù sàláti fi sáfà a mọ̀ display àdífẹ́ ni sórí screen fún yí inṣá Allah ta'ala ìjẹ́ kí ni báàbù rẹ̀ ó ní báàbù àtẹ̀ṣìdí fi ayyamurro ahadun bẹ̀rẹ̀ yadayil ilmusalli ẹ̀tù kódà in tí alìmọ́m Malik tún mú wá ń bí ó tún lágbára ju ẹ̀nùwánù ti ti alìmọ́m Bukhari lọ ẹgbọ́dọ̀wìn ní báàbù yìí atẹ́ṣìdìrì báàbù pé ká lè kókó ẹ̀yọ́ kalle koko fi ayya mọ́rọ̀ ahadun bẹ́yìnà yàdẹ́yẹ musalli ikú bí kẹ́nìkan mọ̀ ìbẹ̀lú mu'atta imam malik ẹmẹ́gbàrí kìtàbù kọsùrù sọ́láti ìsáfà باب التشريع في أن يمر أحد بين يدي المصلي حدثني يحيى عن مالك عن زيد ابن أسلم عن عبيد عن, عن عبد الرحمن ابن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم قال له دي الله صلى الله عليه وسلم أبو سعيد سبحانه البخاري وقلنا سوري أن يصفي ìdá káàni àṣàdókùn yóò sọ́lẹ̀. alábùsáìdì ní tẹ́lì kọ̀ọ̀kan ní ibá ń kírùn fàdà yẹ́dà àṣàdán yẹmúrú bẹ́ẹ̀lẹ̀ yàdẹ̀ ó ní kò gbọ́dọ̀ fẹ́ ní kankanlẹ̀ kó gbáwájú rẹ̀ kírùn wàlìyàdìrọ́ àhúmọ́sàtà ẹ̀rí wàlìyàdìfà ló wà ní títí Bukhari fa in abà tó bá já padà tó wá yarí tó lóhun ò ní gbọ́ fàlíukọ́tílù fàlíukọ́tílù ṣe kó tún pàánà tó bá tí wá ní kó pàánà tọ̀ ṣe mọ́ àtọ́nà ti di sílà terrorism tọ̀ ṣe ń jẹ́ wá sọ pé gbogbo ẹ̀lú lálàáfíà ṣe wà kó jẹ para pé tọ̀ ajẹ́pẹ́rú àwọn ta tún bá yín mú jáde yìí àbáwọn náà tún lálàáfíà mọ́ àti kí ó fẹ́ jẹ́ observation yìí báyìí ah, ah, ipò tẹ́ wà yìí ipò ní ipò ní ń pa wá lẹ́kùn ṣe ráàyè ibi tẹ́ wà ní àyè mímọ̀ ní àyè fagídí ìlú ìmọ̀ láfi mọ́ ń lo àyè nì ìmọ̀ láfi mọ́ ń lo àwọn nǹkan tẹ́ ń kó sí ìwà láyé sí ń bà ló jẹ́ pé ilẹ̀ ń kó sí kódà ojú ń wá pé mọ́ọ̀rì gàdúlà wa náà àti wá gbọ́ ìtẹni tí wọ́n ń bẹ lórí àga àfa wa ẹni tí wọ́n ń bẹ lórí àga àfa wa ni wọ́n ń ṣe báyìí àwọn àṣekàrà mọ̀ ń bẹ láyé àwọn èèyàn mọ́ wẹ́lẹ́ ìmọ̀ wọn aláwọn náà pé kódà àṣẹ́bí wọn gan náà lọ ní jàǹtìrẹ́ rẹ̀ kọ́nà kó bá àforíjà wọn náà àmọ́tò ti bẹ́ẹ̀ kìí sí irú àwọn sílí ẹ̀rọ báyìí tàbá lọ́tọ̀ọ̀dọ̀ tí ọmọkọ́nà wa subhanahu wa ta'ala kó mọ́ta ṣàánú wa ẹ̀tún wá wà ní ìfẹ́ni ibi tí àlìmọ́ mú kọ́ ní parí fa innama huwa shaytan fa innama huwa shaytan ṣé kó pa náà ni mùsùlùmí bá tún sọ nìkan kó dá ẹ ó dá àwọn òtún pé kó pa kó dá ó ní bẹ́wulẹ̀ kó má kó bẹ́wulẹ̀ kó má bàjà náà níbí lórí irun tó ní wọn bàjá ní bí ẹ̀ bá gbàgbọ́ yàrífì yẹn sọ Abu Sa'id al-Khudri ó ti má láyé hadithi ni wá kí làlàyé hadithi náà ó ti sọ fún wa àlàyé hadithi yẹn ni pé àárọ̀ ra dá padà lákọ̀ọ́kọ́ yẹn lẹ́gbàá ń kírun báyìí èyí ti lẹ́gbàá jù mí òun ni wáyà bùkọ́rí ó ní ó ṣe gbá ní tó lágbára jù bẹ́ẹ̀ lọ ìdí tún gbájọ́ lákọ̀ọ́kọ́ lọ yìnbọn bá rùn disturb ara wọn kò affect ara wọn àpò afẹ́kì ara wọn tí èbá jẹ́ káwọ́kò tí ó gbà wá ní àbá tó ọ̀dẹ́ bá mú àwọn ọ̀rọ̀ míì gan wá tí ṣe kára mọ̀ gan tó sọ níbi àwọn tíra àwọn míì lórí al-amalil yasir lórí irun àmọ́ ipò yìí nǹkan láfẹ́ lò ibi à ń lọ gangan ọ̀làdé yìí tọ́ yá mú rírọ̀ mọ̀tà ọ̀rọ̀ láwárí tíra fẹ́ lóòrùn lọ́lá àbíájù tíra fẹ́ torí ẹ̀fẹ́ àlèmọ́ Bukhari tẹ́lópà lẹ́bì ní kírímínà àdíìsì jẹ́ torí ẹ̀ tẹ́sọ pẹ̀lú Imam Bukhari ẹ̀lú ẹ̀pá ìbẹ̀ nínú tíra rẹ̀ tẹ́gbẹ́ sọ ní tíra terrorism tíra tẹ́yìn wá lóòrùn ló lálàáfíà jù pé gbogbo ẹ̀ ẹ̀sọ́ ni ẹ̀sùn pẹ̀lẹ̀ nù. nígbàtí a sí pé mọ́ àta mẹ́lì kí gbogbo ẹ̀ ṣẹgbà ẹgbẹ́ ní gbogbo ẹ̀lọ́ lálàáfíà gbogbo dẹwà ló lálàáfíà òun lẹ́tún wà lọ rí ń takò ní bùkọ́rí ìgbò wà ló ti á jẹ́ ìjẹ́ kí ní ìṣẹ̀lẹ̀ gangan ó lè lọ́bí mùdírù in ti máa ń ṣe yìí ẹ̀ṣọ́ ní ti ń ṣe yìí ẹ̀ṣọ́ ibi tẹ́ bá ń lọ ní ẹjá mọ́ ẹni ẹ bá ń bá jà ní ẹsọ pé ẹni tẹ́ ń bá jà rẹ̀ àdíbò láti aṣọ́rọ̀ yìí báyìí ẹni gbogbo mú àtọ́ ọ̀rọ̀ mi gan fàyẹ̀ lẹ́yìn gbogbo àbí àgbèrè àti èyí tí mo dé lọ ní márkàdì eléyìí tí sọ yẹn ipe ń bára ti ń bẹ nínú mọ́ after imam malik ipe gbogbo ẹ̀ sọ̀ṣíhù ni àádá kẹ́lìbọn bá wà eléyìí náà irọ́ funfun báláwù ni àìmáyé kan ní bẹ nínú mọ́ after imam malik tẹ́jọ bẹ lórí tẹ̀ náà a máa ń jòkó eléyìí èyí nǹkan la bá wa la wá rán mọ́ odò ìyà ó pàtàkì nínú ìjókò ti wa eléyìí ta bá wa òun náà láàmà rán. nígbà tí a fi pé mọ́ àtà málìkì gbogbo ẹ̀ òun láwọn bá ní Bukhari ó lẹ́tún wà lórí ìtakò ní Bukhari àdíṣẹ́ àmọ̀ sí ìdẹ́mẹ̀ ni àà òkè ní pínlẹ̀ tó yẹ́ ẹ̀mọ̀ tó wà rẹ̀ mú dínú àti wá sọ fún pé ó wà mẹ́bà yìí kí ni yóò wà máa jẹ́ sí ọ̀rọ̀ yìí jàmá ẹja tún gbọ́rọ̀ mú dínú sí tó rá tún láwọn nǹkan míì tágbọ́dọ̀ kọ́mẹ́ǹtì lé lórí lórí ọ̀rọ̀ tágbọ́tà yìí. ibì kan ń bẹ tọ́ba lè sí fún mi ó jìn but màá print ẹ̀ wá lọ́la wọ́n bí Imam Bukhari léèrè lórí àwọn hadith ẹ̀ bí wọ́n ti sọ yí pé ó mú ní ọpọlọ ó ṣe gbogbo ẹ̀ tó kì í gbàgbé nǹkan tọ́ba débì kan tọ́ba bí léèrè yí pé hadith báyìí wípé yóò sọ pé a ah, kò sínú tíra wọn. wọ́n wá padà bí léèrè pé kí ló fà ó ní ẹ̀ẹ̀mẹ́ta lòun kọ tíra yẹn. Hmm. Ah, ọlọ́mọdé àṣà nù wa mòdúrú eh, mọ́ríkàzì ní tí mùkàlí bá ṣe fún yẹn dàpọ̀ sọ fún wa wáyé káwọn alùsùn náà náà ṣẹ̀ yìí tẹwàá rò para Bukhari rẹ̀ ti bẹ́ gbẹ̀sán Bukhari ò mọ àwọn èèyàn rí òun ti kú ti pẹ́ ẹfẹ́ ní ẹjọ́ nílẹ̀ ẹ mọ àwọn alùsùn náà lè mọ̀ ẹbú yàláyà àwọn ẹbú àbá àwọn alèmọ́ bí tẹ́ ń lọ ogúnrú àwọn tẹ́ padà ń sọ̀rọ̀ pé ẹ̀kan gba sàtífíkẹ́tì rẹ̀ ẹ̀ bá sún bí àwọn àwọn tẹ́ ń bá jánu tẹ́rí tó kí ẹmùdí wà ní ẹ̀ẹ́dọ̀dọ́rin lọ́gbọ́gbọ́ ọpọlọ rẹ̀ mú bérebére tó wá bèèrè lọ́wọ́ rẹ̀ ó gbàgbé ah, ah, ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tó jọ́gà gbogbo wa tọ́lọ́wọ́ bá fi ìsìláàmù rán ìrún rán kí pé ìrún tó fi hàn sánmà ló ti lọ nígbà ìrún wá anábìmọ̀ lórí ilẹ̀ anábìmọ̀ ti ń kírun anábìmọ̀ gbàgbé lórí ìrún eh, ìrún mùdírù tí bàbá rẹ̀ ti wá gbàgbé lórí ìrún tí ó ti wá gbàbùkù ìwé ìwòkọ́rí gbàgbé nǹkan kìí ṣàbùkù fún un èyí wọn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹgbẹ́ dojú tàrú àti ìyànjú ẹ̀ onílùmọ́ríkà ti nígbà mẹ́ẹ̀ta ló kọ́ sọ ìwò rẹ̀ tọba débì kan tọba bí lèrè ike àdísí báyìí wípé yóò sọ pé a ah, kò sínú tíra òun wọ́n wá padà bí lèrè ike kí ló fà ó ní ẹ̀mẹ́ta lòun tó ẹ gbogbo ẹjẹ́ ìbẹ́ ìrìn challenge tó rẹ̀ ẹ lọ rẹ̀ bá wa mú wa bí tó bá wà bẹ́ẹ̀ ìbẹ̀lẹ̀ ta ló kọ Sahih Bukhari jọmọ́ tí ẹ bá ń tó dà wú láàrin àyànjú ẹ insha Allah ta'ala àkọ́kọ́ ṣe rí Sahih Bukhari Al-Imam Bukhari kọ tírà rẹ̀ fún 16 years 16 years ló fi kọ tírà rẹ̀ fún ara rẹ̀ ló sọ ní pé sọ̀nàfù kìtàbì ó ní mo kọ tírà mi ní sí tààṣìrọ̀ tàtàna ó ní mo kọ́ fún 16 years ló fi kó sọ Bukhari lọ kọ̀rọ̀dìtùhù min síkì ní àti alìfẹ́ hadith ó ní wo yọ́nù 600,000 hadith èyí tí bínú nínú nínú àpàdàbọ̀ rẹ̀ wàjà àrùtùhù ó ní mo wá ṣe síra náà ní ṣùgbàtàn bẹ́yìn ní wà bẹ́yìn Allahi azza wa jal mo wá fi ṣe ṣùgbà láàrin àtọ́lọ́m bí èyí ọlọ́dọ̀ wá ó rà ọdún sọ́nbì kan náà lẹ́nìkan tó gbé jáde láìpẹ́ inú àwọn ọmọ wọn bẹ̀rẹ̀ náà ni tó ní pé ẹbá ní sí ṣọ́lá mọ̀ ní pé a tó bá lẹ́sí ìtàwọn ọmọ kí àwọn ẹja gbọ́lẹ́rú ṣe kọ́dá fún ara wọn. àdúgbò ẹlọ́dọ̀ ọlọ́run aláàbí ní a máa tọrọ ọkú ọdún bọ́ ọba tí ẹni tó ṣe dáadáa kó lè yí dáadáa pé bọ́ ọba yẹn ti ń ṣàìdá kó lè ọmọ ọmọ tí ń lọ lọ́wọ́ ní ìdánù mi mo ti ní ọmọ tó pọ̀ lóbi gbọ́rọ̀ wò orí kan tí ó kù. báyẹ̀ pínlẹ̀ tí gbọ́ wà sí ni mo ti rí oníwàásí kan ẹni tó gbọ́ wà sí nìkan gbogbo gbọ́rọ̀ wò owó. ọ̀kan náà ti tó. ọlọ́run bá ti gbà kó ti tó. Àhá àtàkìrí So irú ẹ̀ náà ni tí Bukhari náà sọ pé òun wá ṣe tíra yìí ní ṣújà láàrin òun àtọ́lọ̀ 16 years ló fi kọ́. Tí wọ́n nígbà tó kọ́ ní 15 years, àwọn ọ̀rọ̀ kan wá wáyé nínú ìtàn kí àwọn ọ̀rọ̀ tó wáyé yìí ó ní pé àwọn ẹ̀kan gbà pé sọ́rí Bukhari tí a lè máa mú lè Bukhari kọ́ ní Bukhara ibi tó ti kọ́nù ìbọ̀ àpàdà kójọrọ̀ alìmọ́mù Nawawi àwọn ẹ̀kan ní irọ́ ìlú Mẹ́kà òun ló ti kọ́ ó dọ̀rọ̀ mélòó báyìí ó dọ̀rọ̀ méjì al-Imam an-Nawawi alayhi rahmatullah àwọn abẹ́ ni a máa fa àtúnwá bá wọn ṣe tàkíkẹ̀ onára Sheikh Ali alhalabi hafizahullahu ta'ala wàrá àwọn wá sọ yíké ọpẹ tíra nígbà tán ṣiṣẹ́ lórí tíra ìtàn ọwá ní ma tamassu ilayhi hajjatul qari li sahih imam al-bukhari ẹlọ wá tíra lórí íntánẹ́tì ẹ̀rí ma tamassu ilayhi hajjatul qari li sahih imam al-bukhari al-imam an-nawawi àwọn náà lè tààlà wa an al-halabi hafizahullah àwọn náà bá wọn fi ọ̀rọ̀wà lọ sí báyìí àwọn sọ̀rọ̀ imam an-nawawi wá bẹ́ sọ̀rọ̀ yọrọ̀ ọ ní qultu al-jam'u bayna hadha láti jẹ́ ní gbogbo ń tàà ń gbọ́ yẹn kí Imam Bukhari ó kọ ní Bukhari Imam Bukhari ó kọ ní Mẹ́kà Imam Bukhari ó kọ ní ìlú kan a ní gbogbo ó tẹ́ rí bá kí ń gbọ̀n wọ́n ní ta bá bẹ́ tú gbogbo ẹ̀ papọ̀ mọ́ǹkè ó rọrùn ká ní gbogbo ọ̀rọ̀ yìí ò takora wọn báyìí mo ta ayé wọ́n ní kódà gan gbogbo ẹ̀ ló kọ̀rẹ́kì pàápàá ìbá gbọ́dọ̀ gbà kí gbogbo ẹ̀ ló kí ló bá a nípa iná kọ̀dìkọ̀dámnà ánìwò annáwò sọ̀nàbáwò fi síta aṣírọta sánà wọ́n ní tòrò àti ṣàlàyé pé 16 years ló fi kọtíra yìí fàkánà yìí sọ́ndì fún mínú bí mọ́kà wọ́n ní gbà tó sì jẹ́ 16 years ní tó bá dé mọ́kà yóò kó díẹ̀ jọ nú ẹ̀ wà Bukhara tó bá tún dé Bukhara tó jẹ́lú rẹ̀ yóò kó díẹ̀ jọ nínú ẹ̀ wallahu a'lam alimamu Nawawi wọ́n ni dáwọn lè sọ dáwọn ni ọ̀rọ̀ yìí tí imamu Nawawi sọ òun rèé ẹjá tún lọ wèjì tí àfáwà alhábìdè ní hajjad náà sọ nínú years ẹ dákun ẹ bá multiply 16 years lẹ́ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀mọ̀yẹ ọdún tó jẹ́ mélòó ló wà ní alimọ́mù kọ́ ní gan lò láyé ilẹ̀ kò sí kílẹ̀mù kò lálàábí àbíkúrò kékeré mọ̀ ẹja tó tẹ̀síwájú àwọn ìtàn kìtàn á sọ yẹn àwọn ìtàn tíra tí wù nímú náà ń kà tíra sẹ́ tèmi ń wò tí mo ní sánẹ́dì ẹ̀ kì í ṣàwọn ṣé àlóṣe tí wọ́n ń ṣe járíhù àwọn tí wọ́n ń ṣá wọn lọ́gbẹ́ tí lẹ́yìn tó le nínú àwọn tàbí tẹ ní mò ń fẹnu kàn bí irú àbúrè rà tíra tó tíra tí mo ní tí mo fi tí mo gbẹ́sẹ̀ lé báyìí tí mo fi ń sọ gbogbo ohun tí mo ń sọ kìí ṣe tíra ṣíà tíra àwọn afa alùsùn náà nìbọn tó dodo bá débi òdodo wọn á sọ. sani tíra fẹ́ tí mo gbára léhùn àti kí náà jẹ́ gbára léhùn ẹfúra ẹjẹ́ dákọ̀ rẹ̀ síta káwọn èèyàn lè kàlà ibi tíra náà jíjẹ́ fún yín kí mọ̀ pé tíra jẹ́ gbọ́dọ̀ ṣọ́ra fún ni ìbẹ̀lẹ̀ tí ń kàwọn ìkàkùkà yìí kí jẹ́ kẹ́ mọ wí nǹkan tí ò bá tayé ni ẹjá tún gbọ́dọ̀ mú dìbò síwájú dáadáa sọ ọ̀rọ̀ hújájú là ń sọ yọ ọ̀rọ̀ kínní báwo ló ti fẹ́ mú tó pẹ̀lú ọpọlọ tó já sí pé kínní tẹ́yìn ọ̀ àhá six hundred thousand hadith hmm, ìhà sórí yìí pẹ̀lú ruwaatu àti ìsinadu ẹ̀ so òun ló fàdá pé tẹ̀kárù ń wà nú àwọn àdìsí yẹn ń gbà mí sọjá pé rìwáyà ẹlòmíì ni ó tún jẹ́ rọ́wí àmọ́ kankan náà ló ń ta fàṣí ẹlòmíì ni ó jẹ́ rọ́wí bí ẹlòmíì ni ó ti ni ó tún jẹ́ kínní bí ẹlòmíì ni ó. Ah, ọlọ́mọ́tò àfọwà ní àgbọ̀nyọ̀rọ̀ rẹ̀ ó há six hundred thousand hadith ó takùrọ̀ àkà ìwòdì subhanallah.

àwọn tàbá láǹfààní ká ló wà lórí internet ọmọ tí mo fẹ́ gbé wáyìí afọ́jú ni o kò rína o ọmọ tí ò rína yìí ó ti há odidi alukur'ani sórí Sahihul Bukhari látòkè rẹ̀ délẹ̀ ó ti há sórí Sahihu Muslim látòkè rẹ̀ délẹ̀ ó ti há sórí ó wá ọ̀pọ̀lọpọ̀ tíra bẹ́ẹ̀ sórí ọmọ tá a wá ń sọ yìí kò ì tí ju ọmọdún mọ́kànlá lọ lọ́dún tí a fẹ́ gbẹ́ òwòrán rẹ̀ wáyìí wàláyà anú ọlọ́wọ̀n bá ní èmọ̀ wá ní pé ọmọ náà ò rí náà o ọmọ náà ò rí náà o kò lè fojú kankan fún ara rẹ̀ nǹkan gbọ́ náà ní fi ha sórí ẹ̀dàkùn ẹ̀bá gbé àwòrán ọmọ náà ṣe jáde mọ́ ìwò عرف بنفسك أيها الحافظ جهاد ابن متعب ابن عيسى المالكي جهاد ابن متعب المتعب نعم المالكي نعم نعم جهاد نعم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان حديث من؟ أنس بن مالك سباب المسلم فسوق وقتاله كفر حديث ابن مسعود رضي الله عنه إن الله تابع الوحي على رسول الله صلى الله عليه وسلم وكان أكثر ما كان الوحي يوم توفي رسول الله صلى الله عليه وسلم حديث من؟ أنس بن مالك إنه قد قشبني ريحها وأحرقني ذكاؤها أبي هريرة أكمل إنه قد قشبني ريحها وأحرقني ذكاؤها فصرف وجهي عن النار فلا يزال يدعو الله فيقول أن لك إن أعطيتك ذلك تسألني غيره فيقول لا وعزتك لا أسألك غيره فيصرف وجهه كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل الخلاء قال اللهم إني أعوذ بك من الخبث والقبائل أنس بن مالك تتعاقبون فيكم ملائكة بالليل والنهار من أدرك ركعة من الصلاة فقد أدرك الصلاة أبي هريرة أو لكلكم ثوبان أبي هريرة أي مسجد وضع في الأرض أولا أبي ذر لقنوا موتاكم لا إله إلا الله حديث من أبي سعيد عند, عند من عند, عند مسلم إنما الصيام جنة حديث من أبي هريرة عند الشيخين من الآية الثالثة والتسعون من سورة النحل ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن يضل من يشاء ويهدي من يشاء ولتسألن عما كنتم تعملون الأخ الكريم جهاد آه، كيف استطعت بفضل الله أن تحفظ القرآن آه، بأرقام الآيات تسمع الآية ثم تكررها برقمها وأنت تعرف الرقم من دون أن يقول لك آه، شريط أو شيخ رقم الآية أنت تعرف الآية تسمعها ثم تكررها برقمها ومن كان يخبرك برقم الآية أنا كنت أعلم يعني تقرأ الآية الأولى رقم واحد وهكذا نعم ولله الحمد أحسنت أه جهاد متى حفظت القرآن تقريبا وعمري سبع سنوات ولله الحمد ما شاء الله وكم عمرك الآن أحد عشرة سنة تبارك الله في أي سنة تدرس في الصف السادس الابتدائي ما شاء الله أه سمو الأمير أصحاب الفضيلة كنت مع الأخ الكريم جهاد قبل تقريبا كم شهر وحدثني والده المبارك أنه كان عائد من سفر وخلدوا للراحة يعني ناموا تقريبا الساعة الواحدة ليلا فلما جاءت الساعة الثالثة أيقظ جهاد والده لأمر هام إيش كان الأمر الهام يا جهاد ليش أيقظت والدك الساعة الثلاث في الليل الله أعلم <laughs> هو سر لا يريد أن يخبر به لكن حتى يعرف الناس أثر القرآن على حافظ القرآن لماذا استيقظت الساعة الثالثة فجرا أنا لا أعرف هذا الأمر <laughs> هو طبعا لا يريد الإخبار أخبرني والده أنه أيقظه ليصلي الليل فقال له والده يا جهاد احنا جايين من سفر وتعبانين خلينا ننام اليوم فقالوا يا أبي ما أحفظه من القرآن لا بد أن أطبقه في حياتي حتى ينفعني الله به وهذا من توفيق الله للابن جهاد أسأل الله أن يقر به عيني والديه وأن يحفظه وأن يبارك فيه kẹ́rí tó máa lẹ́wọ́ nígbà tó ń parí ìṣẹ̀lẹ̀ yìí tán ìmáàmù Mẹ́kà ní tún kí ṣe orí rẹ̀ ó ipé àá ẹ̀mọ̀ rẹ̀ jọmọ́ irú àwọn ọmọ báyìí wá pọ̀ lákòókò wà nílé ní báyìí láwọn ọmọ kéékèèké rẹ̀ tọ́lọ̀wọ̀n bá ti ṣàánú wọn ẹlápọ̀ ẹni tí máa wá rírú eléyìí ẹwà dúró ìdánwò ńlá tán ti fọ́mọ̀ yìí ẹwọ bá ti ń da pẹ́tàmù lórí ọ̀rọ̀ hadith ẹwọ bọ́mọ náà ti fèsì ọmọ mọ́kànlá ẹlápù tí wọ́n ọmọ yóò bá fi pọ́ ọmọ ogún ọdún kí ni yóò yà tí wọ́n ọmọ yóò bá di pé ọmọ ọgbọ̀n ọdún kí ni yóò yà kí tí wọ́n ọmọ yóò bá di pé ogójì ọdún tí ò fi iṣẹ́ yìí lẹ̀ kí ni yóò yà jẹ̀mọ́ kí mùdírù wá jẹ́ kó tóbi lójú ìtàwọn ẹlẹ́ẹ̀kejì mùdírù tún ni ẹnìkan ni ó gbà wá mi ẹnìkan ni ó gbà wá mi iye òkọ́ ló àpẹẹrẹ àìdá nǹkan mọ̀ ní òun jẹ́ kí ẹ̀sọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bá mọ̀ pa hadith yóò mọ̀ pé túrùpù hadith mọ́ ń pọ̀ sánàdù hadith mọ́ ń pọ̀ bí pé ọ̀tọ̀lẹ́ tó gbélé wa Imamu kọ́ yóò sì bẹ́ ṣàbòsí gbé pé tí wọ́n lọ gbà ìwá náà ìwọ̀n lọ gbà wa ìwọ̀n lọ gbà ìwá náà ìwọ̀n lọ tún so túrùpù náà ń perú ẹ̀ ọ̀nà táàdì ìsì ní fi gbà lọ́dọ̀ wọn àfáà tó kọ́ wọn ló pọ̀ jàmáà ó dàbí ìgbà fi pé kéèyàn láàfáà tó pọ̀ lú èmi tí bá àfáà tí mo ní tó lè kọ̀nẹ́ẹ̀tì lọ́dọ̀ Sheikh Adam rahimahullah wọ́n ní sẹ́yìn ọ̀kan wọ́n ní ṣe méjì ó dà wọ́n ní ṣe mẹ́ta kí wá lẹ́ sọ̀rọ̀ kí wá ní àbá mi tó kọ́kọ́ mi ń kéwú láyé mo gbọ́ báyìí báyìí lẹ́nu wọn wọ́n sì láwọn gbọ́lẹ́nu ṣe kàádàm tí bá tún dákọ̀ àbá ní ìmí tí mo tún gbọ́rọ̀ lẹ́nu wọn láwọn gbọ́lẹ́nu ṣe kàádàm ẹlòmí mi tún dákọ̀ jẹ̀mọ́ tẹ́wà ní kẹrì tó gbàgbé ní ìgbàgbé mo láàbá tó pọ̀ ló tọ́lọ̀ ṣe kàádàm ni alimọ́mù lùkọ́rí wọ́n láàbá tó pọ̀ tọ́rọ̀ wọn fi ń dọ́dọ̀ ànẹ́gbà Muhammad ló jẹ́ kó mọ jọ bẹ́ẹ̀ lójú mùdírù àwọn òṣùlù ìmọ̀ tó dàrú lè rí mọ́ ẹwà rí ìtẹ̀tún wá parí ẹ̀kan parí parí ọ̀rọ̀ wa ń lọ̀rọ̀ kí alábẹ́ mú wá ẹ parí ọ̀rọ̀ mi kẹmọ náà lè mọ́mù kọrí ìmọ̀ ìwọ̀n gbé ọ̀rọ̀ síra wọn ọ̀rọ̀ rẹ̀ ìmọ̀ ń gbàgbé nǹkan wá ní ilé kan wọ́n bẹ̀rẹ̀ àbíkì lọ́wọ́ rẹ̀ wá lóhun ẹ̀mí ẹ̀ta ló ń kọ́ irọ́ ní ọ̀rọ̀ jẹmọ́ ẹjẹ mú ìtàn kan wá láàrin alimọ́ bukọ́lù ọ̀ṣẹ́ mọ̀fúnwá ọ̀rọ̀ yìí alhafi níbi ìlàjà ọmọ ọ̀rọ̀ yìí wà ó

ṣe wọ́n ráhùn mẹ́wẹ̀ wà ń wá dọ́gbọ́n kan èmi lẹ́ni àkọ́kọ́ nínú wọn lápèjú mi ni àdíjì mẹ́wàá fi wá ń bẹ lọ́wọ́ mi sánàdù mẹ́wẹ̀ wá ṣé ní rẹ̀ ọ̀dọ̀ àwọn tí mo ti gbọ́ kí wọ́n mọ̀ mọ̀ yí padà pé mẹ́wẹ̀ wá tèmi márùn-ún ẹ̀ ní kò fẹ́ lè kejì ní márùn tí ẹ̀ náà kòkò fèmì náà ń wá da àdíìsì ní ìwú papọ̀ mọ́ra wọn ní pé àwọn mẹ́wẹ̀ẹ̀wá gbogbo àdíìsì tí ń bẹ lọ́wọ́ wọn sánàdù rẹ̀ kọ́ ní bẹ lọ́wọ́ wọn mẹ́wẹ̀ẹ̀wá tí ń bẹ lọ́wọ́ eléyìí mẹ́ta nú ẹ̀ ó ti wà lọ́wọ́ ẹni tó jẹ́ nọmba 8 ẹni nọmba 8 mẹ́ta nú tiẹ̀ ó wà lọ́wọ́ nọmba 1 bọ́ ti pín mọ́ra wọn lọ́wọ́ nù ọba lọ bá lè mọ́mù lọ sọ́rí wọ́n fẹ́ tí mo ní ó sọ pé ẹgbó lọ́kọ́ ọpọlọ rẹ̀ ti wá mú tó ìgbà tẹ́ ẹ̀mọ̀tàn ló wọ́n ní iná fẹ́ dán ọpọlọ Imam Bukhari wò irú tó àmẹ́jì mùdírù yóò àmẹ́jì àwọn náà àwọn adẹ́ dán ọpọlọ Imam Bukhari wò abádọ́dọ̀ Imam Bukhari abánabẹ́ bèèrè pa àdísì ọlọ́wọ́ yìí ọdún yóò yàtí sùn náà ẹ̀nà àkọ́wà bẹ̀rẹ̀ haddathana fulan wa akhbarana fulan qala ọgbà tó kàálẹ̀ lẹ̀ Imam Bukhari wá ní láàárínbò á àdísì jẹ́ sọ yìí mọ́ ìmìnà tó ó wá jìkẹ́lẹ̀ kejì haddathana ah, Imam Bukhari á àdísì ah, èyí mọ́ ó wá ka mẹ́wẹ̀ẹ́ wá tí ń bẹ lọ́wọ́ rẹ̀ àdìmọ́mù Bukhari nígbà tí táwọn àfáà tó bẹ̀rù ọlọ́ọ̀lá wọn in tó bá mọ̀ wọ̀n ìmọ̀ kílé mú ẹ wọ́n èyí máa dọ́gbọ́n ti di káwọn máa ṣe di fẹ́ẹ̀kì àpá lọ́dọ̀ àwọn èèyàn ó ní ìmọ̀ dídẹ̀ délẹ̀ pàtó padẹ́ ìwà tó ẹni tó ìbára yẹ́kí náà káàkiri ó náà ká mẹ́wàá tiẹ̀ mọ́ mú kọ́ nínú gbogbo tí wọ́n náà káì bí sí sọ ìmọ̀ ìmọ̀ olùkarí olùkarí ìgbà ẹjẹ́ ni ẹkẹ́ tó fi bẹ̀rẹ̀ àdìgbọ́mọ̀ ni ó kọ́ rí alayhi rahmatullah àmì ọlọ́wọ́ bá lórí ilẹ̀ ó ti mọ́ sí ìṣẹ̀lẹ̀ wá ní àìmọ́ ìgbà tí ẹlọ́dún bẹ̀rẹ̀ ìmọ̀ ìmọ̀ ó kàtán ẹnì karùn-ún ìmọ̀ ìmọ̀ òun náà kàtán ṣe nígbà tí gbogbo wa ka ọgọ́rùn-ún tán wọ́n wá ní èèmọ́ ọba wojú ara wọn mọ́ mú kọ́ ní ẹgbẹ́ ẹmọ́ ti lọ gbogbo àbíjì jẹ gan mo ti wá mọ̀ báyìí ọ̀nà kẹrì bóò lẹ́tì mọ́ ó yẹ mọ́ sàlàyé mọ́ rẹ̀ ó ní bẹ́ẹ̀ sọ́rí wọ́n jẹ tọ́ kọ́kọ́ kàrùn àdíjì tọ́ kà fún mi lálàkọ́kọ́ sánàdù rẹ̀ kọ́ lọ́kà sọ́rí sánàdù rẹ̀ ìwọ ọ̀tọ̀ jẹ́lẹ̀kẹ̀ẹ́ wọn ìyí tí wọ́n kà fún mi lẹ́lẹ́ka àrùn ó ní sánàdù alákọ̀ọ́kọ́ tí eléyìí ká sọ́rí ìdọ́wọ́ kà lẹ́lẹ́kejì wọ́n tọ́kọ́ kà bí ìfún mi sọ́rí sánàdù rẹ̀ ó ní yí tí ẹni ẹlẹ́ẹ̀kẹjọ ká ní àdíṣe ẹlẹ́ẹ̀kẹta sọ́wárí wọ́n tọ́kà lẹ́lẹ́kẹta ìdọ́kù lẹ́lẹ́kẹwàá ó ní ó dá gbogbo sáàmẹ́lù bá pé ìdí ibi tó wà rẹ̀ ìdí wọ́ká ìdí wọ́ká tẹ́lì tó wọ́ká nàmbà 7 orí nàmbà 3 lọ́dọ̀ èlé 2 lọ́dọ̀ tiẹ̀ orí nàmbà 1 lọ́dọ̀ èlé nàmbà 8 lọ́dọ̀ tiẹ̀ orí nàmbà 10 ó wá dá gbogbo ẹ̀ padà sáyé rẹ̀ ó dá padà sọ́dọ̀ ilé wọ́n Allahu àwọn gbà pé àfà ní ọlùtọ́ òdíwù àwọn tẹ́ mọ́ pa àfà yìí ìmọ́ ni àdáhábìnrin ìbìnrin àjà àgbà àfà ni ó

ó ní àmọ́ kí ló jọ lójú tẹ́rù fi bá òun lára ìmọ́mù lùkọ́ ní pé àà ah, ah, bó o ló ṣe rántí pé nọmba wánù tẹ́lẹ̀ ìka ó ní nọmba sẹ́fùn tẹ́lẹ̀ ìka bó o ló ṣe rántí pé nọmba náì lọ́dọ̀ tẹ́lẹ̀ ó ní nọmba eight lọ́dọ̀ eléyìí bó o ló ṣe rántí pé nọmba two lọ́dọ̀ ti ẹni tó ka lẹ́lẹ̀ kẹta ó ní nọmba sẹ́fùn lọ́dọ̀ ẹni tó ka lẹ́lẹ̀ kẹfà ó níbi tó o ti rẹ́ mọ̀rẹ́ o jẹ̀mọ́ àwọn àbá àtọmọ ẹ̀ta ń pe lálẹ́ mọ́mù lùkọ́ rí òun yìí àwọn àbá àtọ́mẹ́ta pé láti Imamul Bukhari orin rẹ̀ àwọn nǹkan tí mo dìbò mọ́kàlù nípa rẹ̀ ẹ̀mọ́ tẹ́rọ dídí ọ̀rọ̀ ló ẹ̀ká dídí sọ pé man huwa Imamul Bukhari tí a ń pè bẹ́ẹ̀ gan ó ọ̀rọ̀ tí ẹ̀ká sàlàyé a máa bẹ̀rù wa wa ìmáà nìyí wà kára ní wà ẹ̀yẹ wọ̀fẹ́lẹ́ ọlọ́mọṣà fún wa ní àgbọ̀yẹ rẹ̀ ẹ̀dá pẹ̀lú aṣọ fún òní ìlú mọ́kàlù èyí tí ń bá ń bẹ̀rẹ̀ mi rẹ̀ o èyí tó sọ fún kò tó ń kọ méjì tó ẹ̀ká mọ̀ pẹ́lẹ̀ kọjá pé tààna kò dọ́ tó mú dìdì marikaz ẹ̀yìn lẹ́ni gbogbo hadithi tí ń bẹnu mọ̀ after il imam malik ẹni gbogbo ẹ̀ ló lálàáfíà nígbàtí a fi pé mọ́ àtà málìkì gbogbo ẹ̀ sọ̀híwù làwọn nǹkan tó kójọ tòró ráwọn sàábé ó bá wọn sàábé pàdé tòró ráwọn sàábé ó bá wọn sàábé pàdé tòró ráwọn sàábé ó bá wọn sàábé pàdé tó sì gbà lọ́wọ́ wọn. ó sì kọ̀ǹkan fúnra ẹ̀. ìmáàmù máàlìkì nítorí pé bá àwọn sọ̀hábà ìmáàmù máàlìkì ó bá àwọn sọ̀hábà abíkílẹ̀ mọ́ gbogbo ẹ̀ sọ̀híhù làwọn nǹkan tó tòró ráwọn sàábé ó bá àwọn sàábé pàdé. ìmáàmù máàlìkì ó bá àwọn sọ̀hábá ẹ tó tún sọ bẹ́ẹ̀ ní kàdáàbò مدير المنشأ هذا كذب بواح هذا كذب بواح هذا كذب بواح irọ́ tó yẹjú irọ́ tó hàn gbòó pé irọ́ rèé onírọ́ ilé ìjẹba yìí tó bá tún wá dàbẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ tún máa ń dìfẹ́ǹdì wọn ó yẹ tó bọ́ ta ìwà mọ̀ àtúntà lẹ́ǹdì yìí báyìí ẹ̀yin tẹ́ ń parí àwọn kan àwọn farafisa náà ń àwọn dàkátì wọn ẹ̀gbọ́ àti farafisa ló mọ̀ra àti ìdàkátìrà ló mọ̀ra kígbà tẹ́ ẹ̀ ń bá ń dìfẹ́ndì mùdí lórí àwọn irọ́ tí wọ́n ń pa yìí àtúntàlẹ́jì rẹ̀ ẹ lọ rẹ̀ mú wá nùtàn níbi tí ìmọ̀ mùmọ́ lè kí bá ti bá ìbọ̀dì láyé nínú àwọn sọ̀hábà nínú ìdá ìmọ̀rú oní ọmọmú yàmọ̀ sọ̀rọ̀ ilé ọ̀rọ̀ tó jìnà sí ìmọ̀ta yẹnyán oníwọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ó yẹ ká mọ gbọ́ lẹ́nu ẹni tó bá jẹ́ bẹ̀rẹ̀ mímọ̀ gan kátó wá ní pẹ́ tí ń bẹ nírúkù ilé ìtẹ̀wà ní irọ́ lélẹ́ yìí o irọ́ tí ò sínú mọ̀ irọ́ tí ò sínú tíra irọ́ tó ṣe pé kó lò dá àìwábà mọ̀ bóyá èyí tí mú di irú káàtó wá ń dàrú bóyá tàbú hànífà ọ̀nà ọlọ́mi kó bí wọ́n tó pé àwọn nǹkan mọ̀ tí ẹ̀sọ́ pa àbú hànífà ipa àbó tiẹ̀ báwọn kan náà sọ abájé àmọ́ yìí náà ọ̀rọ̀ míì tó ni báṣù míì tó ni nínú mímọ̀ mọdún táwọn sọ́ájú àlẹ́gbà Muhammad kò lórí ilẹ̀ ń bò ló ti wá jọra wọn ọlọ́mọdé àtàánù wa mọ́jẹ́ ká ìmọ̀ kan mọ́jẹ́ kó mọ tú láti rí àmìlẹ̀ ìṣẹ̀lẹ̀ kan tó yẹ ká mọ̀ sẹ́bẹ̀ ni pé a ní ìrù ìrù ìlọ́rìtà irú yíkọ́ ní mọ́ tápì mọ́ irú yín ni ní ọmọ tako àwọn àjọ àgbẹ̀bùwà Muhammad sallallahu alaihi wasallam àwọn aṣọ pé ń gbà náà irú yín kọ́ ní mọ́ tako wọn àwọn kan bínú àwọn kan yarí tó wá ń jọ Muhammad láyé ẹ wá torí ẹni tọ̀ nígbà tí wọ́n bá wọn láyé òun gbogbo tíra tiẹ̀ ibẹ̀ máa ń mọ́lì kí o bá wọn sọ̀hábí ànẹ́gbà Muhammad láyé tọ̀ ṣe gbogbo ní kí wọ́n bẹ̀rẹ̀ náà kí lẹ́nu sọ ń pa rẹ̀ lára wọn tànà fúlọ́ọ̀tù tàfẹ́ fi hàn ní jòkó yìí onánu àlàyé tẹ̀ níkọ̀dẹ́ kẹ́ ẹ bá ń ṣe èyí tẹ́ ẹ wá ń takò ń lu Bukhari tá a tún wá ń bá níyà yín náà bóò láti ṣe yìí kẹ́ padà àbí bóò sáti jẹ́ ẹkàn máa kò jù bá ẹ̀yà alùsọ́nà tí wà lè jàmọ́ àmọ́ àṣà àdàkùn bẹ̀rẹ̀ ya ahàlá sọ̀nà iṣẹ́ tó wá kùrẹ́ ẹmọ bá wa lọ́nú mọ̀háfáwùd imam malik àwọn àdìsí tí mú dírù takò ẹlápùn ẹmọ bá wa kó jáde káwà mọ́ gbé sí ẹ̀gbẹ́ ọ̀rọ̀ wọn tẹ́lẹ̀ gbogbo ọ̀dọ́ lálàáfíà yìí nígbà bàbá ti ń gbé sí kán lè mọ iṣẹ́ táwọn ṣe àtòjúwe méjì tẹ́mi sáré rí mú wà rèé abẹ́rẹ́ ọba أعوذ بالله من الشيطان الرجيم إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور أذن للذين يقاسلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير الذين أخرجوا من ديارهم بغير حق إلا, إلا أن يقولوا ربنا الله إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز